hadith ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta hadith number sixty two nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdul malik mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde àwọn fún bí ọjọ́ méjì àbí mẹ́ta ni a ti dúró lórí hadith ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta yìí nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní kàrẹ́ nípa àwọn àmì tí wọ́n ní wọ́n rí lórí àpáta kan lórí òkè tí wọ́n ní wọ́n kọ la ilaha illallah muhammad rasulullah wọ́n kọ aláwọ̀ wọ́n bá ń bẹ̀ ní kíkọ́ mo ti ṣàlàyé yẹn ní ìwọ̀nba ìmọ̀ tí ọlọ́run bá fún mi àti bóyá yé mi mà kọ́lọ́run bá kí ó tọ́ wa sọ́nà ṣókè tá a sọ́nbẹ̀ náà ni pé kò sáàmì kankan ń àwọn nǹkan yẹn kàn jọra àwọn níbẹ̀ yẹn bá kó fún ẹran lẹ̀ ní ìsìn yóò jọ láìla ìlàlá yóò muhammadu rasulullah ń bẹ̀ ẹ̀kọ́ orí wọlọwọlọ kọ́lọ́mù ṣàánú wa àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lórí gbogbo òkè olúwa ń bẹ asàlàyé ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ pé a lè lọ wo a sì lè lọ kullukum ra' òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín pátá ni adarin jẹ gbogbo yín pátá ni ẹni tá a bì nípa tó ń dà jẹ á bì léèrè nípa àwọn tá a ní kó dà jẹ alimamu ra'in aṣáájú adarin jẹ ni wa mas'ulun ẹni tá a bì lòun náà an ra'iyyatihi nípa àwọn tá a ní kó dà jẹ wa rajulu ra'in fi ahlihi ọkùnrin òun náà daran jẹ ni nípa àwọn aráalé rẹ̀ hmm? fún àwọn aráalé rẹ̀ wọ́n wá mọ́sùlù a sì béèrè lọ́wọ́ òun náà ẹ̀ tàbí ni ànàrọ̀ èyí àti ìfipá àwọn tani kó dájẹ́ àwọn aráalé ẹ̀ eléyìí là ń ṣàlàyé abala wípé ọkùnrin yìí náà jẹ́ olórí aṣáájú nínú ilé torí náà ó ní bùkátà sí ó ní bùkátà sí mímọ déédéé wàlẹ̀ ẹ̀sán àti dáadáa àwa máa tẹ̀síwájú àwọn èyí mo fẹ́ ṣàlàyé yóò jọ bí ẹni pé kí ni àwọn ẹ̀tọ́ tí ìyàwó ní lọ́dọ̀ ọkọ tàbí kí ni àwọn ojúṣe tó yẹ kọ́kọ́ ó ṣe fún aya tàbí àwọn aya torí pé ara nǹkan tá a béèrè lọ́wọ́ rẹ̀ náà ni ṣáájú kí Islam tó dé nígbà jahiliya ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran tó wà lórí ilẹ̀ àtàwọn ẹ̀sìn ni wọn ò ka obìnrin sí rárá tí wọ́n sì máa ń fi àjẹ́ wọn fún àpẹẹrẹ àwọn lárúbáwá tí wọ́n bá bí ọmọ obìnrin wọ́n kà sí àmì burúkú débi pé nígbà míì ẹ̀wẹ̀ a rí nínú wọn tí yóò lọ gbé ọmọ obìnrin náà sin láàyè yóò lọ gbé ọmọ obìnrin náà sin láàyè ìyẹn ni àyà kùránì tọ́lọ́wọ́n bá ń sọ pé wàá ìdàlẹ̀ mọ́ òòdà tó sùn ilẹ̀ níjọ́gbìn ìdàlẹ̀ kíámà nígbà tí àlèmọ́ udatu ọmọbìnrin tá a sin láàyè suilat tí ń bá ń béèrè pé bí ayé bá ń bẹ ń kùtìlat kí lẹ́sẹ̀ mi tí mo fi di ẹni tá a pa kí lẹ́sẹ̀ ohun tẹ̀ fi gbòǹgbìn ní ààyè wà ìdàlèmọ́ udatu suilat ọlọ́run kó làwa ń bẹ̀ nítorí pé lè jẹ́ ìṣesí àwọn wo ni ìṣesí àwọn lárúbáwá àwọn ìran míì kódà àwọn eh, àwọn ará róòmù àwọn náà kúkú ka obìnrin kún àríkàánú àwọn ìwé eh, ìtàn wípé tí èèyàn bá ṣe àfẹ́kù owó tó bá fẹ́ rẹ̀ díẹ̀ lọ́wọ́ èèyàn èèyàn kúkú lè mú ọmọ obìnrin lọ ìyàwó rẹ̀ lọ́jà kó lọ́ọ́ ta owó rẹ̀ kó sì lọ́ọ́ ná kò sẹ́ni tí àti àwọn oríṣiríṣiríṣi báwọn àwọn ànàsọ́rọ́ ti wà wọ́n ka obìnrin sí èṣù gan aṣọ ìtọ́nù àwọn pè torí pé òun ló jẹ́ kí Ádámù kò ṣìnà àtàwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń sọ ṣùgbọ́n o anabiwa muhammad sallallahu alayhi wa sallam náà di sí ìyàwó aisha radiyallahu ta'ala anha muslim náà gbà wà àti àfàwọn anas wọn innama nisa'u shaqa'iqu rijal innama innama rijalu innama nisa'u shaqa'iqu rijal adéhùn ẹwà nùsùlùmí àbídáwò insha Allah Sheikh Al-Albani wọn sọ dájúdájú àwọn obìnrin wọn ò jẹ́ nǹkan kan ju kíni ṣàkọ́ ikú rìjàl hmm, ah, ọmọ ìyá àwa ọkùnrin ni wọ́n jẹ́ ọmọ ìyá àwa ọkùnrin ò wọ́n jẹ́ ṣàkọ́ ikú ṣàkík áwòkù ṣàkík hmm, ọmọ ìyá kan ni wá hmm, sísítà wa ni wá nítorí náà ojú táwọn máa fi wò wọ́n kì í ṣojú ẹrú kì í sì ṣe ojú ẹni tá a lè lò nílòkulò tàbí ẹni tá a lè ṣe báṣubàṣu. <clears throat> tàbí ẹnìkan tá a lè kàn lábùkù tàbí ẹnìkan tá a lè yẹ̀yẹ́ tàbí ẹnìkan tá a yẹpẹrẹ a ní fojú ẹni tí kò ní ẹ̀tọ́ kankan a ní fi wò a sì ní hurú wà bẹ́ẹ̀ sí àwọn obìnrin tìrìpàrà nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ wa ni. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam hadith al-miqdam lónìí iná Allah ta'ala yusikum bin nisa'i khayran ọlọ́run ọba àlékè ọlá ń pa yín láṣẹ yóò sì kàn ó ń sàsọtẹ́lẹ̀ ń gbà yín nímọ̀ ń pa yín láṣẹ àṣẹ lélẹ̀ bí nìfà nípa àwọn obìnrin khayran ẹ máa ṣe dáadáa sí wọn o. fa innahunna ummahatukum torí pé àwọn làwọn ìyá yín àbúbìnrin kọ́ ló bí kálukú wa ni wa banatukum ẹni tí ò bá jẹ́ ìyá yín nínú wọn yóò jẹ́ banatukum yóò jẹ́ ọmọbìnrin tí wọn náà bí wa khalatukum yóò sì jẹ́ kọ́ọ̀lù wa. tí wọ́n ń pè ní họ́ọ̀lù ní ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá wa lóbìnrin ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá wa lóbìnrin ní họ́ọ̀là họ́ọ̀lù yóò máa jẹ́ ẹ̀gbọ́n tàbá búrò ìyá wa lọ́kùnrin àmọ́ ẹ̀gbọ́n tàbá búrò bàbá wa lọ́kùnrin ẹ̀gbọ́n wa àbúrò bàbá wa ní obìnrin inna rọ́jùlá min ahalil kitabi yuzawwajul mar'atu wa man ta'alaqa yada ala khayt ẹ̀rí nǹkan a rí inú àwọn anábì nínú ayéwu ń bẹ inú àwọn tá a fún ní tíra yahudi àti nàzọ́rọ́ tó jẹ́ pé yuzawwajul mar'atu á fẹ́ yàwó fún subhanallah wa man ta'alaqa yada ala khayt kódà kò lè mọ bẹ́ẹ̀. ọwọ́ rẹ̀ eh, níta lè tú sí ni pé ọwọ́ rẹ̀ ní pásápáná bí wọ́n ṣe ṣe kọ́ ìta alákọ̀yàdá àlẹ́kọ́ rẹ̀ ò bá okùn ṣùgbọ́n rẹ̀ ni pé kò mọ bí wọ́n fa okùn ìyẹn ni pé látara kan kò tiẹ̀ mọ bí wọ́n ṣe ń fa okùn lásán ó pé èèyàn ò lè fẹ́ kéèyàn jẹ́ baálé ilé àfi kó lẹ́kọ̀ọ́ aláìmọ̀ kan ò lè fẹ́ fáma wáhìdùn mìíràn àni

inú ẹgbà wá mi inú ọ̀rọ̀ amúrùbónú la àwa sọ ní allah inna lakum ala nisaikum haqqan wa li nisaikum alaykum haqqan ẹlẹ́tọ̀ọ́ tẹ́ gbà lọ́dọ̀ àwọn obìnrin àwọn obìnrin náà ní ìfi wọn gbà ṣùgbọ́n o tí gbogbo ẹ̀ lọ ká bẹ̀rù ọlọ́run nípa àwọn obìnrin wa ká bẹ̀rù ọlọ́run nípa àwọn ìyàwó wa nínú àdéhùn imam muslim rahimahullah rahmatan wasi'a àti àfọ alátọ̀dọ̀ sàbí jábìr oníjìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ittaqullaha fin nisa ẹ páyà ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run nípa àwọn obìnrin fa innakum akhastumu unna bi amanatillah wọn ò dédé jẹ́yàwó yín tí ìbá ṣe àmánà látọ̀dọ̀ ọlọ́run ọba ní nǹkan gbà pọ́nmọ́ làwọn obìnrin jẹ́ lọ́dọ̀ wa wastahalaltum furuja unna bi kalimatillah istahalaltum furuja una abẹ́ wọn wá di ẹtọ fún yín ìkálẹ̀mẹ́tìlá pẹ̀lú gbólóhùn ọlọ́run ìyẹn pé máa wọn torí pé ọba fúnra ara rẹ̀ ló yọ̀ǹda fún yín wípé kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ nìṣá okùn harsun lakum àwọn obìnrin wala torí náà ń bẹ fún àwọn obìnrin yẹn lórí àwọn rísíkù ònà kẹ́ máa pèsè fún wọn jíjẹ mímu wákìsíwàtò ònà àti kẹ́ máa raṣọ fún wọn bílè màrúf pẹ̀lú dáadáa ọlọ́run ṣàánú wa nínú àwọn ojúṣe tá a béèrè lọ́wọ́ ọkọ inshallah ta'ala òun náà ni ìmọ̀ dáàbòbò obìnrin ọlọ́run bá sọ nù suratul nisa àyà thirty four. ọlọ́run ni abirija wà múna alẹ́ nìsa ọkùnrin àwọn ọkùnrin ló lórí obìn hmm, àwọn ni wọ́n já wọn bí fàdọ́là lọ́hùn bá àdọ́hùn torí bá ṣáájú pẹ̀lú fi lọ fún apá kan lórí apá kejì ìyẹn pọ́lọ́wọ́n ṣáájú lọ fọwọ́ àwọn ọkùnrin lórí obìnrin wá bí màá àwọn fàkú mi àmọ̀wálẹ̀ àti tí wọ́n ná nínú dúkìá wọn torí náà tábà ní gbogbo bí tá a lè tú ààbò yẹn sí àwọn obìnrin ní bùkátà sí ọlọ́run ó ṣàánú wa. náà nínú àwọn nǹkan tí wọ́n wàá bí wá èyí tí mo fẹ́ fi mẹ́nu bà gangan tí mo fẹ́ bẹ̀rẹ̀ òun ni ìmọ̀ náwó lórí àwọn obìnrin wọn béèrè lọ́wọ́ wa <laughs> wàláì wọn béèrè nínú àyà tí mo kà yọ lọ ni wábìí máa. anfaku min amuwalim sura 4 aya 34 a àti pé wọ́n nánu dúkìá fáwọn obìnrin ẹran tí àdìsí jábìrì tí mo kà lẹ́ẹ̀kan tí mo muslim gbà wá wípé ale húnà alaykum rizquhunna ìjẹ́mu wọn ó dọwọ́ orí yín ló wà yín ọkùnrin wà àtàṣọ tí máa ni o yẹn ni pé kéye pé kàn jẹjẹ tàbí tó lágbára kan ni kò mọ báwọn wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí ìyẹn tọ́lọ́run fi sọ nínú Suratul Baqara àyà two hundred and eighty six pé la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ọba ògbé àjàgà kan tó ju ẹ̀mí kan lọ nítagbára rẹ̀ kààlà ni kò ṣe lórúkọdìyẹ nígbà tí ọlọ́run ọba alékeọlá tó ń ṣàlàyé <clears throat> nípa àwọn obìnrin tí a dá tí a. kọsílẹ̀ ṣáájú kó tó di pé asúmọ́rò àwọn obìnrin bẹ́ẹ̀ lọ́ni wa matti'uhunna 'ala al-musi'in qadaruhu wa 'ala al-muqtirin qadaruhu mata'an bil ma'ruf haqqan 'ala al-muhsinin. àwọn obìnrin tá a kọ̀ sílẹ̀ yìí ọlọ́run ni ẹ fún wọn hm, nínú àwọn mọ̀tà àwọn nǹkan ìgbádùn ayé bóyá owó ni dúkìá fún fún àwọn náà ẹlọ́wà ní alàlè mọ́ sẹ́rìn ẹni tá a bá gbòòrò àrísìkì fún kọ̀dàrú bá bó ṣe gbòòrò náà ni ó ṣe fún wàhálà lè mọ́kọ̀tẹ́rìn ẹni tá a bá sì fún àrísìkì má kọ̀dàrú bá ṣe fún náà kò ní kékeré tó ní náà kò tó mú ń bẹ̀ fún mọ́tà àǹbìlẹ̀ màrúf kálukú pẹ̀lú kínní pẹ̀lú bó ṣe lágbára mọ́ akọ́nà àlàlẹ́ mọ̀sílẹ̀ ilé ìjẹ́ tọ̀ fún gbogbo àwọn ẹni rẹ̀ ọlọ́run bá yóò ṣàánú wa ẹ̀sìn ìrántí inú sọ́lọ́tù tọ́lá kọ́lọ́ nílé yóò fi dú sáàtì ní sáàtì yìí kí wọ́n máa ná dú sáàtì yẹn tá a bá gbòòrò àrísìkí fún ní sáàtì yìí nínú bá a ṣe gbòòrò rẹ̀ fún ọkùnrin ní ahun ni subhanallah ahun ni dápá sọ̀rọ̀ yẹn náà díẹ̀ sẹ́yìn ọlọ́run ọba mílíọ̀nì àlọ́ ọlọ́run ọba ṣe ṣùgbọ́n hundred ni ó máa ná fáwọn aráàlú yóò lóun tírénì wọn yóò lóun tírénì yẹn ṣẹ̀mọ̀ tó ń bá kú sọ́dín lè sí nǹkan ó ṣe ń rokú sún ara ẹ̀ máa ro dáadáa sí ní ìsìn tábà padà dúró sí nǹkan ro aburú sí ro dáadáa sí àbí tó bá kú èyí ń bẹnu ọlọrun ọlọrun ọba tó ń pèsè fún wọn nígbà tí ń yóò tún pèsè fún wọn nígbà tó tàbí nígbà tó ò sí ń wọ́n sì máa ń gbà yẹn tó wáyé pé ò padà ní pé á ah, nígbà tí wọ́n ní wọ́n ṣe ṣùgbọ́n rúwọ́ tó ní nígbà tó ní wọn ò mọ yàtọ̀ ẹni tó bá wá ní mọ́ gan wọn ò ní gbà pò ní torí pé nígbà tó ní gangan tẹ́lẹ̀ ò kúkú ṣe ọlọ́run kò ṣàánú wa torí pé máa rí bẹ́ẹ̀ lóòótọ́ nígbà mí àsìkò mi wà tẹ́ pé ìyẹn ó máa ní bí ọdún mẹ́wàá ìyẹn ó máa ní ẹlòmíì wọ̀lá ìyàwó rẹ̀ ò ní rí adùn rẹ̀ bó tilẹ̀ kó mọ̀ kókó kó lójú rẹ̀ ó le ọwọ́ rẹ̀ yóò hà ní tó bá ní àbúrò nǹkan wá èwo tó ní àbúrò ẹ̀ tó ń wá sí má kó ààyè fóònù gan ni tó bá ti kọ́ lọ sọ fún pé kó má ti wá báyìí o àwọn aráalé rẹ̀ kò ní jẹ́ kí wọ́n rí dáadáa ọ̀hún kò ní jẹ́ wọn ò rí jẹ nígbà tí nǹkan ilẹ̀ ọlọ́run bá tún gbé yákàdàrà dé ni kò wá sí lọ́wọ́ rẹ̀ mọ́ ìyàwó gan ò lè mọ̀ pé ò sí torí pé gbà tó wà gan kò rí kò sí yàtọ̀ kò má dùn rẹ̀ torí náà gbà tó olóòní iná kò ní gbàgbọ́ yóò gbà pé nǹkan kan náà ní méjèèjì ọlọ́run ni wọ́n máa ń kú dìrọ̀ àríhì ẹni tá a bá fún àrísìkì máa ń tiẹ̀ tí kò pọ̀ fálẹ̀ yìí ń fi pin máa ta ọ̀bọ̀ nínú tọ́lọ́run fún yẹn náà ní kò náà ọlọ́run bá ṣàánú wa láàyò náà sàn àtà ọlọ́run ọba ò béèrè lọ́wọ́ ẹnikẹ́ni àyàfi tó bá fún náà lóní kó mú wa tàbí ba'da usri lẹ́yìn ìnira sáàjì yusra ọlọ́run bá mú ìrọ̀rùn wa ọlọ́run kú ṣàánú wa. tó àwọn ọ̀nà tá a wá lè gbà fún àwọn obìnrin àwọn ọkùnrin náà ní ká máa ṣiṣẹ́ alakasbu ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin la ya ọ̀lẹ táwọn ìyàwó wa ń jìyà nínú ilé àtàwọn ọmọ wa nítorí kíni nítorí pa ya ọ̀lẹ a lè ṣiṣẹ́ i'm a graduate good láti ìgbà wo ló ti graduate láti two thousand and ten i have masters láti ìgbà wo ló ti ní masters láti two thousand and seven mi ò rówó ṣe phd láti proceed ni ò dẹ̀ níyàwó kó tiẹ̀ tún ti lo fojú kòkòrò fẹ́ sísítà méjì ńgbà náà lọ àwọn àyà àyà ìmánì kòkó ti lọ kàn nínú sọ́dọ̀tù náà fàǹkì wulẹ̀ àyà máa mi ń kún. òdìlọ wọn àyà yẹn rí máa dúró lórí gbogbo gbangba náà ni ìgbà tó wá jáde tó ní masters yẹn ṣé ló ní kó mọ̀ ṣiṣẹ́ nínú sọ́rọ́tù náà tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ́ẹ̀ pé fáńkìlà àyàm àwọn àwọn àyàm àwọn òun là ń bẹ́ẹ̀ àwọn tó ti wà á ń àyà thirty two wà á ń àyàm ẹ fẹ́yàwó fún àwọn àpọnnu yín hmm. àǹkíwulẹ̀ àyàmá nìkan àwọn àpọnnu yín ẹ fún wọn. wasọ́ọ̀lẹ́hìn àtàwọn ẹni rí ní ìbáàdìkùn nínú àwọn ẹrúkùnrin yín wà ìmọ̀ ikùn àti àwọn ẹrúbìnrin yín ìyàkúnú fúkọ̀rọ̀. tí wọ́n bá jẹ́ aláìní ụlọ omi fadlihi ọlọ́run ọba fúnra rẹ̀ rọ̀ wọ́n lọ́rọ̀ láti nù ọ̀la rẹ̀ wallahu wasi'un alim ọlọ́run ọba ọba tó gbòòrò ni ọba tó gbáàyè ni ọba olùmọ̀ ni <laughs> ẹlẹ́mi ayé àmì àgbẹ̀ ọlọ́run ti lóun rọ̀ wá lọ́wọ́ wa lóòótọ́ tánàbí sọ ẹ̀tọ́ ni fọlọ́run láti ràn án lọ́wọ́ ẹni tó gbé tó lọ fẹ́yàwó nítorí pé ó fẹ́ dáàbò bo ìjẹ́ ọmọlúwàbí tiẹ̀ wọ́n gbà yẹn o ti fẹ́ kan o tí níṣẹ́ ọdún ti sáré lọ fẹ́ kejì ni pèsè ufam nítorí gbọ́ yìnyẹn kì í ṣe nǹkan tí Islam ń sọ nìyẹn o ti dáàbò bo ẹ̀ nígbà tó wá fẹ́yàwó méjì kalẹ̀ ní ìsìn tó tún wá jọ̀lẹ̀ tó lè ṣiṣẹ́ kí ni wọ́n máa jẹ kéèyàn bá ní masters ní phd yẹn ò ní kéèyàn má ṣiṣẹ́ ẹlòmíì graduate yẹn kò lè ṣiṣẹ́ ní private school yóò lówó wọn kéré tàbí kó sọ pé wàhálà abẹ pọ̀ jù tani ò bá wọn ṣe wàhálà mo máa ń brothers kan gbà tó yẹ wọn jáde yunifásitì kan tẹ̀ tó jáde tí wọ́n máa rí wọ́n máa lọ kó gírí so pé ibi táwọn bíríkìlà tí wọ́n bá dúró wọ́n lọ mọ bá wọn wọ́n mọ bá wọn pọn mi bóyá làwọn náà bá wọn mí sí yẹ̀pẹ̀ like that torí pé anábìwá muhammad sallallahu alaihi wasallam ó ní wàlọ́hì lẹ́yìn yàgòdó wa ahadukum fàyàtẹ́tìbà àlà zọ̀rí ì fàyàbí àò wàyàtẹ́gìnà bìdáàlìkà wàyàtàsọ́dàkọ̀ mínihù khairun lahu min an ya rajulan fàyàsàlàhù yamna'u yòtíyàhù àwòyàmùnáàwò wàdáàlìkà ànàlìyàdàlì ọlíyà khairun mínàlìyàdì sufla wábìdá bímọ̀ntàrún lọ́nkùsà ànúwà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inú àdìtì yẹn àdìtì bukhari àti muslim inṣàlá ta'ala anábì ní wallahi òun fọlọ́n búra lè ayin yàgùdó ahadukum ọkọ̀ọ̀kan ní kó jí láàárọ̀ kùtùkùtù báyìí fàyà tẹ́tì bá ara zọ́ọ̀rì kó wá gé igi ìṣẹ́pẹ́ igi kó wá igi kó wá gbé sẹ́yìn ara rẹ̀ kó máa kiri ẹ̀ láti ta ẹ̀rí ìfọyàbí àhù kó wá lọ tagi yẹn òyà state náà bí dáhàlíkà láti kó wá rọrọ̀ pẹ̀lú yẹn yẹn to be self-sufficient huh? Hm? to survive himself kó wá rọrọ̀ pẹ̀lú yẹn wọ́n yàtọ̀ sọ́dà kọ́mínì hù kó wá máa kóun náà tún máa ṣètọrẹ àánú ọ̀rẹ́ àtinúwá látara owó tó pa níbi igi tó kúrú fún rẹ̀ tó lọ tà yẹn khairun olórí làhú fún min ayé àti ya rajula bí kò lọ bá ẹkùnrin mi fàyàfàlà kó wà lọ máa tọrọ káàkiri tí ya ò bóyá ń tàn wá fún how yam náà àbí kò fún kò bá fún kò bá má fún kóun lọ ṣiṣẹ́ fún rárá rẹ̀ kó wá máa rí owó jẹ ìmú rẹ̀ yẹn lólóore fún ju wàdáàlìkà ànàlìyàdàlẹ̀ òlìyà xeyìrò mìnàlìyàdì sùfúnlá ilé rí bẹ́ẹ̀ nítorí pé ọwọ́ tó wà lókè lórí jẹ́ ọwọ́ tó wà ń sàlẹ̀ lọ́wọ́ tó wà lókè lọ́wọ́ àfúnni ọwọ́ tó wà ń sàlẹ̀ lọ́wọ́ ti ń gbà wà bìdá bí mà ń tàrò ibi tá à ń lọ gangan ni. ànábi tó bá fẹ́ ṣoore òun ó fẹ́ sọ̀rẹ́ àtinúwá tọrẹ àtinúwá lára iṣẹ́ tó ń ṣe yẹn ìbọ̀dá bí ẹnìkan á ń béèrè lọ́wọ́ ànábì pé ta ni mo lójúṣe lórí ẹ̀ tí ń ṣe ànábì ìmọ̀rọ̀ àtúkà nínú wàjàrí àtúkà rẹ àwọn tó lójúṣe tó ṣe rẹ àti àwọn ọmọ rẹ a wọn. eléyìí ṣe pàtàkì torí pé àwa afa náà àwa brothers lẹ́kọ̀ọ́ wa náà a máa ń fi ìyá jẹ àwọn wa nítorí pé a káwọn ẹlòmíì jẹ <clears throat> fún àpẹẹrẹ kò sóúnjẹ ń pè é ìyàwó ń pariwo ebi ọmọ ń pariwo ebi adéwà la fẹ́ fún wọn lóúnjẹ brọ́dà kan náà wà á dé pé ebi ń po òun àtìyàwó àtọmọ àwa ò mànéjì kò ní sí nǹkan kan tí wọ́n jẹ́ ń lé fún ọmọ fìjìyà jẹ rárá ibi tó dáa jù tó kọ́kọ́ ṣe ni tìyàwó àtọmọ yẹn tó bá wá ṣẹ́kù ó pè wọ́n ó pè wọ́n torí báwọn ní àkọ́kọ́ ẹ̀ ń tá àmójútó kọ́lọ́n kó ṣàánú wọn. eléyìí a fi ń ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers tí yóò máa kó sàtífíkẹ́ẹ̀tì káàkiri pé àwọn ń wáṣẹ́ kò wá síṣẹ́ tí ń wá ó ń wá iṣẹ́ tó wà níbàámu sírú sàtífíkẹ́ẹ̀tì tó kó lọ́wọ́ pa odidi òun masters òun phd òun first degree at least lẹ́kọ̀ọ́ yìí àbí pọ́táì àbí kánò kò yẹ kó wọ́n wọn less than two hundred thousand per month mm-hmm. ẹlòmíràn ìlú èbó ló ń wá káàkiri àwọn aráalé ò máa jìyà gbogbo owó tó yẹ kó fi wọ́n oúnjẹ fún àwọn aráalé kí wọ́n jọ máa fi jẹun àtìyàwó yóò mọ kó yóò lóun fi ń process visa yóò àmọ́ dá ìyàwó ẹ̀ lọ́kàn nípa àti ah, visa ìbá ti bọ́ sí bó sì bọ́ sí náà tó dán náà yóò tó mọ ké ìrora ni torí pé ibi tó ń lọ ò mọ bó ṣe rí wọ́n ò mọ bó ṣe rí ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tá à ń rí tó wà lọ́hùn <clears throat> tó máa ń ṣe dáadáa tó ń fowó ránṣẹ́ sí sàmọ́rú iṣẹ́ tó ń ṣe ọlọ́run ṣàṣàn lọ́wọ́ káfíńyẹn lẹ̀ níta ń ṣàlàyé náà ni pé aláti mójútó àwọn ìyàwó wa nípa káwa náà máa ṣiṣẹ́ kódà gbogbo ẹni tó wá wà ní ojú ọ̀nà pó ń lọ ń wá ní tí ó jẹ ó ń lọ ń wá ní táwọn ará ilé rẹ̀ ó jẹ ó wá fún ìsàbí ìlera ojú ọ̀nà náà ló anabi wa muhammad sallallahu alaihi wasallam ni ma ata rajulu mar'atahu fa huwa sadaqa gbogbo tó bá fún ìyàwó rẹ̀ sadaqa ni wọ́n máa kọ tọrẹ àánú náà ni idan faqa rajula ala ahlihi nafaqatan yahtasibuha kanat lahu sadaqa tọkùnrin kan bá fún àwọn ará ilé rẹ̀ tó náwó lé wọn lórí mo rò náwó lé wọn lórí yahtasibuha tó wá nírètí wípé ọlọ́run ọbọ̀ san ọ lẹ́sàn lórí tó ṣe yẹn káànet làwọn sọ̀dàkọ̀ wọn tó ti kọ́ pé ń ṣe sọ̀dàkọ̀ ń ṣe tọrẹ àánú ni ọlọ́run kò ṣe àánú wa ànábì ní ìnáká mahama anfakta ala ahalik min nafaqatin fa innaka tujar hatta luqmata tarfa wa ila fi muratik gbogbo ìgbà tó ń bá ti náwó lórí àwọn ará ilé rẹ tó ń pèsè fún ẹ̀jẹ̀ ìmú wọn fàyín náà kàtúkà àmọ́ kọ́lá dálẹ̀ fún ọ ni. kódà àlókòmọ̀ òkèlè tó o gbé sókè sí ẹnu ìyàwó rẹ tó o fún ìyàwó rẹ jẹ wọn kọ pé o ṣe sọdà kọ <laughs> ẹlòmíì wọn àti ìyàwó rẹ ó jẹun papọ̀ rí ó yẹ mi dáwọ́ abẹ́ nǹkan bí àbájọ fẹ́ ẹ lọ bùtí yín lọ́tọ̀ ẹ lọ́mọ jẹ́ wọn wọn ẹ̀mọ dá láàmú bí kì í ṣàrẹ̀ ẹ̀sìn wa rárá gbogbo díẹ̀ kì í ṣàwọn ará ẹ̀sìn wa àti tọ́mọ ìyàwó ni mo kàn ń sọ máa mú tọmọ ọmọ máa àtọ àmúta nẹfùsà kàfà owó alákàsọdàkọ èyí tó bá jẹ sẹ́nu ara rẹ látara ṣe ọwọ́ ara rẹ sọdàkọ ni máa tọ àmúta wà ládàkà èyí tó bá fún ọmọ rẹ náà jẹ ìfowó alákàsọdàkọ òun ó kọkọ ntọrẹ àná ni wà máa tọ àmúta zawujak èyí tó bá fún ìyàwó jẹ ìfowó alákàsọdàkọ sọdàkọ ni Ọlọ́run ó ṣàánú wa torí àsìkò ń tà ń sọ ni pé nínú ojúṣe tọ́lọ́run òbí wa ni pé ṣáà pèsè jíjẹ mímu fún ìyàwó wa ṣàpèjì jíjẹ mímu fún àwọn ọmọ wa àwọn ọkùnrin míì alágbárí wọn bá ti fẹ́yàwó wọn kàn fún níbi hundred thousand wọn làwọn dá lókòwò ẹlòmíì two hundred thousand ó dá lórí bí àdúgbò tó ń kálukú wa kódà ẹlòmíì five thousand yóò fún ìyàwó ẹ̀ bóyá rò àwọn ibi táwa wà yìí tá a ti ń sọ̀rọ̀ yìí tó wá lọ ra gbélére gàrí three thousand ni yóò ní kó bẹ̀rẹ̀ sí ta ó bẹ̀rẹ̀ owó wájú nù tàbí kó lọ ra kúlíkúlí tí wọ́n dì láti ra kúlíkúlí yẹn eh, fifty fifty eh, one hundred naira mélòó kan àtàwọn ẹja gbígbẹ yóò kó síta kò wá ní mú oúnjẹ wálé kò ní fún lóúnjẹ yóò ní káyọ̀ bá ìyàwó ẹ̀yìn kékeré lóun ti dá lóko owó eléyìí ń pọ̀ nù ṣe sí àwọn èèyàn wa láti lérí abitẹ́mi wà ní bí ọ̀yọ́ ọ̀ṣun kankan wà nù ṣe sí wa dáadáa ni wọ́n ti dá lóko owó obìnrin yóò wá máa dààmú káàkiri lọ́dọ̀ tiwa náà ń bí àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ni kì í dá sí wọn láti fún wọn ní tí wọ́n jẹ́ obìnrin aago mẹ́fà àárọ̀ kùtùkùtù wọ́n ti jí kí ni jẹ́ aago mẹ́fà aago mẹ́rin àbọ̀ wọ́n ti jí ó ọjà oko gbogbo ọjà ni wọ́n ti mọjọ́ tí wọ́n ò ọjà ilé ìjọba ni wọ́n ò ọjà tó ń lọ sọ̀pọ̀lọpọ̀ obìnrin díkínni ló sọ wọ́n dà láròbọ̀ ló sọ wọ́n doní robo òun ló sọ̀pọ̀lọpọ̀ obìnrin di ẹni tí ń gán kọ̀ tí ẹsẹ̀ ẹran rẹ̀ wá ń dàpọ̀ tẹ́sẹ̀ tiẹ̀ tó jẹ́ tèrò ń dàpọ̀ mọ́tẹ́ran máa wọ tá ń lẹ́sẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá rí wọn ní títì àwọn ọkọ̀ nine eleven ẹ rí wọn tí wọ́n jókòó ní òtútù tí wọ́n daṣọ bora wọ́n lọ kòtàngórà nìyẹn ìjọ́ tí mo kọ́ lọ tí mo lọ Sókótó tààjà ní kòtàngórà mi ọjà bẹ̀ rúbà nínú mo rò pé mo wà ń Bódìjà ń Bàdàn ni Bódìjà ni mo rò pé mo wà torí àwọn Yorùbá tí mò ń gbọ́n pure unmixed Yorùbá àwọn Yorùbá gangan nù Ìbàdàn ẹlẹ́yìn kìnìún ó yà mí lẹ́nu ní kòtàngórà èèyàn lọ Kánò Kàdínà kódà bí ṣe ń jagun tó ní àwọn ọ̀nà ní àwọn obìnrin tó ń lọ bẹ̀ wọn kò lọ lọ́dọ̀ kóbì lọ kókè nìkan lọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n láwọn ti dá obìnrin lóko ní pèsè tí ó jẹ fún wọn yóò ní iṣẹ́ wà kó wá gbà yóò nìkan fún ìyàwó òun níṣẹ́ yẹn òun máa máa ṣọ́gù ni tàbí ilé iṣẹ́ kan tí wọ́n ń sanwó oṣù yóò àmọ̀ sọ pé òun ti ṣe kí ni o òun ti dáyàwó òun ló kòwò kò ní dá sí mọ́ gbogbo tó bá rí òun ni ó máa gbọ́ bùkátà alé òun ni ó máa fún ìyàwó àwọn ọmọ lóúnjẹ onímọ̀ ṣe gbogbo ẹ̀ hmm? bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ́ oṣù òun àti ìyàwó wọn ò jọ sọ ni òun ó ra yóò lọ gba owó èlé yóò yàwó èlé àwọn jọmọ gun káà ní àná sára wọn sábà ṣe yun ìyàwó wọn ojú kò wájú yóò gẹ̀gẹ̀lẹ̀ oúnjẹ ìwọ ló máa san àtòwò skul ọmọ ìwọ ló mú òun ó máa san ṣe loan repayment ìwọ ó máa bọ́ àwọn ọmọ nù lé òun náà sì gbà gẹ́gẹ́ ọ̀rọ̀ tánà bíi sọ́lẹ̀ kan sallallahu alaihi wasallam pa àwọn nàṣàrà wípé wọn ò fẹ́ yàwó fún wọn kódà wọn ò lè fa okùn yẹn pé kò sí ìmọ̀ kankan fún wọn tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò ní fẹ́ fira wọn lẹ̀ ìyàwó yẹn ò ní fẹ́ filẹ̀ pẹ̀lú gbogbo ìyà tí ń torí pé mami ó jókòó síwájú ká ó ya gèrè ń bẹ̀ kọ́lọ́hún ṣàánú wa. tó ń ń ṣàlàyé ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin máa ń dọ́gbọ́n bẹ̀yẹn àwọn olówó náà ń bẹ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọn millionaires wọ́n á kàn ra ìyàwó wọn ń jẹ bàbá ńlá ìyáálé ẹlòmíì ogun tí a kàn ṣùgbọ́n àwọn aṣọ tá a bá tí wọ́n ń ṣe pàtí àbí kìíní kan láàárín kò ní fún ìyàwó ẹ̀ ní kankan ọlọ́run kò ṣàánú òun ló fà á táwọn obìnrin míì mú kàn lọ́dọ̀ àfà oníjàlábí àfà babaláwo tàbí kàn lọ sọ́dọ̀ babaláwo gangan hàn tàbí kàn lọ́dọ̀ wòlíì wọ́n á kọ orúkọ ọkọ ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí lu agolé lórí tàbí kàn máa gbé síbi iná wọ́n jó níná ara wọn máa tá lọ́hùn gbogbo ohun bá ti ń béèrè ni ó máa fún lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó yẹ pé ahun lọkùnrin yẹn yóò wá sún obìnrin yẹn dògiri yóò sún kan giri yóò sọ di mọ́ṣíríkà yóò sọ obìnrin dẹ̀lẹ́bọ̀n ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ló da lágbèrè àtọ́nbọ̀ lórí ìyẹ̀wò látara kọ́kọ́ ò náwó fún ẹlòmíín wá kò sí bí èèyàn ṣe tọ́jú obìnrin tó tágbèrè bá ń bẹ lójú ẹ̀ yóò ṣe ń hùn kì í ṣe èèyàn là ń sọ kì í táwa ń sọ lọkùnrin tí ò mójútó yàwó nípa àmọ́ náwó fún ìyẹn ní ìjẹ́ kí n kúkú fò lọ síbi ojúṣe kejì ní ká súnmọ́ ìyàwó náà ojúṣe gidi ni eléyìí ni ìkìlọ̀ fún àwa ọkùnrin tó jẹ́ pé bọ́lọ̀ ń ṣe dá wa ẹyọ kan tó wà lọ́dọ̀ wa gan-an pákó kan tá a ní àti ìrìrùn tán èyí tá a dà sẹ́nu àti ìrùn tán a tún ti ń fà mí lọ́wọ́ bóyá nítorí pé wà lẹ́gbẹ́ kan àbáwọn brothers àbáwọn group tẹjọ́ ń move tíyẹn bá níyàwó kan ó ní one star general ẹníyàwó méjì two star three star is common people say it ẹlòmíràn èsù ò lè dá sọ̀rọ̀ àwọn oníyàwó méjì oníyàwó kan ní ẹ̀ ò lè dá sọ̀rọ̀ àwọn oníyàwó méjì ló ń sọ̀rọ̀ ń bí orí àwọn mẹ́ta ó sì mọ̀ fúnra ara rẹ̀ pé ẹyọ kan tó ń ní ilé òun náà kò ju ẹ̀bẹ̀ kò jọ kan lòun fi ń bẹ̀ pé dákun mọ́ bínú kò lágbára àti súnmọ́ nígbà téèyàn bá fẹ́ yàwó méjì tó tún lọ fẹ́ mẹ́ta tó ń kó wọn káàkiri kódà kò lówó nínú ojúṣe tàbí ọ ni pé ṣòun súnmọ́ àwọn ìyàwó ẹ̀ dáadáa ìdí nìyẹn tábà gbọ́ngbà mi wípé ìyàwó mi fẹ́ dírẹ́fà dírẹ́fà ọkọ̀ ẹ̀ nígbà tó ọkọ̀ ò lè súnmọ́ a ò sọ pé ní tó ń ṣe yẹn lẹ́tọ̀ ṣùgbọ́n ní tó sun mọ́dé tó sun débẹ̀ nìyẹn ẹlòmíì gateman náà ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó gateman ni máa fẹ́ yàwó ẹ̀ hmm? ẹlòmíì àwọn houseboy àwọn tó ń bá kóòkù orí ó máa ṣàyè ibẹ̀ ọkùnrin mi àní ah, business ní kọlùkọlù yóò ká dé lálẹ́ yóò kàn sùn lọ ní bọ́ọ̀kù wọn ò béèrè lọ́wọ́ rẹ̀ ṣé káwọn yẹn dáadáa ó béèrè lọ́wọ́ wa nípa bá a ṣe ń mójútó àwọn ìyàwó wa sí nípa sísun mọ́ wọn ẹlòmíín sì ní brọ́dà míì yóò ní òun yẹn tàájùd kódà yóò tún máa bú ìyàwó rẹ̀ pé aṣẹ́wó ni ìyàwó tó ń fẹ́ aṣẹ́wó ni ìyàwó tó ń fẹ́ Usman bun Madun ó ṣẹlẹ̀ sí dáná bí ní ó ń bẹ fún ìyàwó rẹ̀ ó lẹ́tọ̀ọ́ táyàwó ẹ̀ ó máa fún ọ ẹgbẹ́ ẹlòmíì á ti pápá àwọn àfa àwọn àfa tó ń wo tíra dáadáa èèyàn tó jẹ́ wàhálà díẹ̀ o kọ́lọ́hún ṣàánú wa ni o ló fi jẹ́ pé kéèyàn tètè ní ìmọ̀ ní ọmọdé kó tó di pé yóò fẹ́ yàwó ó sàn gbogbo àwọn ọmọ wa ní ìsìn kájẹ́ kí wọ́n tètè kẹ́kọ̀ọ́ tí wọ́n bá jẹ́ níyàwó tán tó ṣe lọ ń kẹ́kọ̀ọ́ òru èèyàn lè mọ̀ sùn tílé òfin máa ń jọ mi ìyàwó sì ní bùkátà sí yàn dáadáa ìyàwó sì níyàwó méjì mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn álì lóníyàwó méjì mẹ́ta mẹ́rin jẹ́ kíra wíwò lè jẹ́ àárí wọn súnmọ́ bó ṣe yẹ ká súnmọ́ wọn. sírò àwa ọkùnrin yẹn ọ̀nà àbáyọ ń bẹ fún wa àwa tá a lágbára yẹn ká lọ sọ́dọ̀ àwọn tó nímọ̀ nípa tìbò náà bá wí àbáwọn tó mẹgbẹ́ ti ilẹ̀ ìwà ń bí tí ìṣẹ̀lẹ̀ bọ̀ bóyá wọn lè bá wa dọ́gbọ́n dá sí i tọ́lọ́run fi ní kagbára wọ ẹlòmínà ni wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ́nà kò sọ́gbọ́n tó fẹ́ dá wàá gba títò pẹ̀lú ẹ̀yọ̀ rẹ̀ yẹn gbogbo ojú kòkòrò yẹn wà pàtì torí pé níjọ́ gbèǹde tíyàwó ẹ̀ bá ń ṣàgbèrè tí wọ́n bá bí kí ló dé fi ń ṣàgbèrè ní ọkọ ni ò súnmọ́ wọn ó jẹ́jọ́ ẹ̀ o ó jẹ́jọ́ ẹ̀ dáadáa o hmm? ẹlòmíì ó ti rò pé kábìmọ nìkan nìyàwó fífẹ́ kábìmọ tíyàwó ẹ̀ bá ti bímọ ẹlòmíì ìyàwó ẹ̀ bímọ márùn mẹ́fà méje ṣùgbọ́n nù ìyàwó yẹn ò dùn látàárọ̀ dálẹ́ sí torí pé tó bá ti lè lóyún kò ní í súnmọ́ mọ́ ó tún dìgbà tọmọ yẹn bá gbọ́n lọ́dọ̀ àmì yóò gan kò tí ẹ̀ mọ̀ ní ó tún tọmọ yẹn bá gbọ́n gbogbo àwọn nǹkan báyìí nǹkan burúkú ni kọ́lọ́n kò ṣàánú wa nítorí àsìkò ń sọ̀rọ̀ nípa fún àwọn ìyàwó wa ní tí wọ́n jẹ ní tí wọ́n mú tí wọ́n nà tí wọ́n lò àìdá eh, ọlọ́run béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam kílẹ̀ tọ́ ìyàwó òun ní lórí òun ànábì ní àǹtòtò ìmàhà ìdá tọ̀ ìmta kó o fún jẹ tí wọ́n bá jẹ wàtàkṣúhà àǹtàkṣúhà wàtàkṣúhà ìdá kàtàṣáìta tó bá wọṣọ wọ̀ fún tó bá dáṣọ wọ́n náà dáṣọ wàlá àtúkọ́ bẹ̀ wàlá àtúkọ́ bẹ̀ ìwájà ànábì ní má ṣe má ṣe ṣe kíni má ṣe gbà lójú má ṣe máa lu ìyàwó rẹ̀ hmm, má ṣe gbà lójú má ṣe ṣe kíni má ṣe lu ìyàwó rẹ̀ látọkọ bẹ hmm? ìyẹn nìkan kọ́ <clears throat> ànábì ni wàhálà tahjuro wàhálà tahjur illa fil bayt má ń yan ìyàwó rẹ̀ lóde àyàfi náà lé kejì bí tí wọn bá dé ta nígbà tí wàá ti obìnrin rẹ̀ ń jáde ló lọ máa yan lódì káyìfà Paul ṣiṣẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ wákọ̀ the after sibe adúkùn oho làbá àti síbẹ̀ ti rí ara yín hmm? ẹbí ti rí ara ti ara anyi bó ló si ma lu obinrin ní àwọn ìwà burúkú táwọn èèyàn máa ń hùdì máa padà ṣàlàyé yẹn hmm? báwo lè ṣiṣẹ́ ó sànù wa nítorí àsìkò ibi tóbìnrin ó gbé ìyẹn ni màá fi nípa pípèsè fóbìnrin wa tó mọ̀ pé ìyàwó ẹlẹ́hàá ni náà gbọ́dọ̀ wà ní ta. tí ó ní toilet tí ó ní bathroom hmm? ẹlẹ́yà fẹ́ wẹ̀ aago kan òru lẹ́lẹ́yà ó ti jí wẹ̀ torí pé tí o bá ti wẹ̀ láago kan òru aago mẹ́ta àwọn èèyàn ti jí balùwẹ̀ ní gbogbo èèyàn ni ó máa rí balùwẹ̀ ò ga ju bí àyà lọ gbogbo orí ẹlẹ́yà láàmà wò ń tà akálàsì bóyá léun tún jẹ́ ọ̀sẹ̀ àwọn èèyàn máa yọjú ẹlẹ́yà ní balùwẹ̀ lẹ́ńkùlé ẹlẹ́yà fẹ́ yàgbẹ́ hmm? ẹlẹ́yà ṣe ń lọ sójú ó ṣe ń lọ sẹ́ńkùlé ń lójú àgbà ẹlẹ́yà ṣe ń lọ síbi tí ó ti yàgbẹ́ níbi ojú gọ́tà lóru lálẹ́ gbogbo àwọn kan yóò bójú mu gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe pátá tó wáyé pé òun ni ó fi gbalé tó dáa fẹ́lẹ́ rẹ̀ kò burú ó dáa kò fi gbalé tó dáa kò jẹ́ pé ọ̀wọ́ oúnjẹ lé ó kù ẹ̀yìn sí èkó aníkù ni tí òun náà ní kọ́lé ni tí òun ní ra mọ́tò ní ọlọ́ọ̀ni máa pèsè èèyàn your basic amenities àwọn kan tó jẹ́ pìlẹ̀ òun ni kò fún wọn nílé tó dáa Hmm? ilé tó dáa ibùgbé tó dáa ká má sọ pé ibùgbé tó dáa kì í ta ní kó lọ́mọ gbé mansion ṣùgbọ́n àwọn nǹkan ó gbọ́dọ̀ wá ilé ẹlòmíì yẹn bá nílé nì ilé kan wà níbí ó ní tẹ́lẹ̀ tó ní bàálù ní gbogbo ẹ̀ ṣùgbọ́n lóṣù wọn ní kẹ́mọ́ san thirty five thousand naira ó ní oyún ní ẹ̀ báwọn ro ní ten thousand yóò kàn mú àyà wà ní ìnà ni mo bá zèrè ìnà káànà ìhọ́wà náà ṣàyàtì wàkánà ṣètọ́nù lè rọ́bì yìí kàfúrọ́ láti bá zèrè tàbí zèrè ni ẹ má ṣe wùlùwùlà náà pa ọlọ́ni amọ́nà náà pa irọ́ ní ń pa ahun ní ìdálàmú yóò wá lọ gba ilé kan tí wọ́n ní wọ́n ṣe ń ṣe wọ́n ti parí ẹ̀ ṣèbí gbó sùúrù wà lẹ́ńkulé ilé wọn àwọn lọ́mọ ìyàgbẹ́ ń bẹ̀ hmm. lọ́wọ́ ṣàánú wa tó bá jẹ́ àwọn ìlú mi ìbòyá bíi àwọn èkó àwọn náà ń èkó àtàwọn ibi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ṣàánú àwọn slums àti àwọn shanty towns ìbẹ̀lẹ̀ lórí òmò wá káàkiri èyí tí mo fẹ́ sọ yìí kì í ṣe ebú o rárá bó tilẹ̀ kó mà kì í sọ̀rọ̀ èèyàn ni kéèyàn máa gbé èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ló ń jìyà lẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n kó wá sílé irú ìlú tiwa ní ìsìn tèmi ti ń sọ̀rọ̀ ẹ ní ìsìn àwọn ilé ọ̀fẹ́ pọ̀ táwọn èèyàn kọ́ kalẹ̀ tẹ́ kéèyàn ò ní san kọ́ bọ̀ téèyàn ò fi máa gbé bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi àwọn ìlú láwọn ìlú wa tí ṣe ìlú ńláńlá kódà tó fi dá àwọn Ọ̀yọ́ state Ọ̀ṣun state àwọn ìlú ń bẹ pé yòó ní sanwó ilé téèyàn bá ń gbé bẹ ó sì máa jẹ ó máa mu nírọ̀rùn tó pé tó o bá róúnjẹ àwọn kan ti wáṣu wá látòkò wọn fún ọṣù tí wọn náà bá tẹ̀lé wọn lọ díẹ̀díẹ̀ ìwọ náà máa gbádùn yìí kó o wà lẹ́kọ̀ọ́ o ti jí láago mẹ́ta òru gbúrúgbúrúgbúrú kó lè débi iṣẹ́ ńgbà hm? tó sì wọlé aago mẹ́ta òru ló ti jí ńgbà tó tún wọlé aago kan òru ló tó wọlé ìgbà olófin rí ìyàwó olófin mójú tọmọ bó ló ṣe fẹ́ dáhùn ìbéèrè nígbà tí wọ́n bí ọ nípa àwọn ìyàwó àtọmọ àsìkò olófin mójú tó wọn kí ló ń wá kiri lẹ́kọ̀ọ́ kí ló dé tó padà sílùú yìí ẹni tí kò bá gbé ní ọ̀rọ̀ Yorùbá ni o kákò lọ bòmí ilẹ̀ yóò gbé mi máa lọ lẹ́yìn tuntun tí wọ́n ń ṣàlàyé ni pé tí ibẹ̀ yẹn bá jẹ́ nira fún ẹ lọ síbi tí ò sí nira ilẹ̀ ọlọ́run ọba fẹ́ ọlọ́run ẹ̀rìn lọ lórí ilẹ̀ síru fi abdi fanzu ẹ eh, sọ́rọ́tù sọ́rọ́tù mọ́lẹ́kù ọ̀nà ọba ni ó wà lẹ́dí jẹ́ alẹ́lákùnlá fi mọ̀nà kíbi àwa kúlù wà ilẹ̀ ìnàṣọ́ ọlọ́run ló ṣẹlẹ̀ nírọ̀rùn fún yín ó jẹ́ rọ̀ ẹ máa rìn lórí ẹ̀ gbogbo bí ìlú kan tó wà dẹni tí ó máa tọrọ kúrò mbẹ tó bá wà ń kánò tí ò bá kúrò mbẹ lọ bomi kò sáà tí ò fún ọ ní nǹkan ọ̀fẹ́ mbẹ yẹn bọ àwọn bomi wà tó yẹ pé àwọn tó lo oko gan ata tí wọn kò fún ọ ò lè jẹ tán lọ́sẹ̀ ẹlòmíràn nígbà láyé john ti sìn ata tí wọn fún ọ gan ò lè jẹ tán lọ́sẹ̀ kan kókò tí wọn kàn wà dálẹ̀ tí ń bàjẹ́ lọ ó kò kókò ó jẹ tó bá tiẹ̀ lọ jókòó sóko kódà ọdún kan téèyàn bá ṣọ́ra kò ní wálé torí pé à ń jayé lóko bí àwọn ìjòyè ni wọ́n sọ bẹ́ẹ̀ orí òkè tí orí àparò orí ọ̀kẹ́rẹ́ ó mọ̀ gbádùn mélòó mi ò sáfẹ́ gun jíìpù ó fẹ́ gun gbogbo ọlọ́run ló ń kọ̀ yẹn mọ́ yẹn so tí yẹn bá rí i pé kàkà táwọn ará ilé torí wọn ò béèrè lọ́wọ́ rẹ ó jáde ńlé láago mẹ́ta òru ó lọ bí iṣẹ́ ó dé láago kan òru ìyàwó ti sùn ọmọ ti sùn kí ló mọ̀ tó ṣẹlẹ̀ sọmọ ní gbogbo àwọn ọ̀sán àtààrọ̀ báwo ló ṣe fẹ́ dá ìbéèrè yẹn ìyá gbọ́dọ̀ wo gbogbo àwọn yẹn náà àwọn táwa ń lo ìbò náà bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yẹn la máa wò ṣé àwọn aráyè mójútó àwọn ọmọ wa ṣé àwọn ọmọ wa ò ní yẹ hàn tí ewu ń bẹ ń àwọn ideologies yẹn làwọn ìròrí àti ìwòye sí world view ìwòye sí àti àwọn ìròrí tí ń lọ ń bẹ yẹn ṣé wà níbàámu pẹ̀lú òṣèré ǹjẹ́ o lè kọ́dí ǹjẹ́ o lè hànà àwọn ọmọ rẹ láti tí ó fi di pé lọ́la ọmọ rẹ̀ yóò bá di kíni yóò bá di free thinker yóò dẹ̀ tí ó sọ pé ọ̀pọ̀ òun tó ń bá ròlù òun máa ń ṣe kó a dínú sáré tó a díjọ́ gbéde alkeama ó máa jẹ́jọ́ ó máa béèrè lọ́wọ́ wa ọ̀rọ̀ yẹn pọ̀ nṣàlá á máa tẹ̀síwájú lọ́la lágbára ọlọ́run á bí ọlọ́run bá lè kẹlá kó fún wa lágbọ̀nyé ọ̀rọ̀ rẹ̀ ṣókí ń tèmi sọ lónìí ò ní pé àkọ́kọ́ àwọn obìnrin wọ́n ní ẹ̀tọ́ tá a fún wọn wọn ìṣẹ́rù wọn èyí sì ṣe ẹni tá a máa fọwọ́ nù la wọn èyí sì ṣe ẹni tá dànù bí omi ìsanwó wọn sì ṣe omi rárá wọn lẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì òní pé a lójúṣe ìmọ̀ gbọ́ bùkátà lórí àwọn ìyàwó wa bùkátà tí mò ń pa ẹnu mọ́lẹ̀ kan pé nínáwó èèyàn ó gbọ́ yé gbígbọ́ bùkátà jíjẹ mímu ẹlẹ́ẹ̀kẹta àwọn ọkùnrin kan wà tí wọ́n máa ń dọ́gbọ́n wọ́n wà láwọn ti dá àwọn ìyàwó àwọn lókòwò wọ́n wà dá àwọn obìnrin yẹn dá bùkátà yẹn òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin yìí dáṣẹ́wó tí ẹ bá máa tó ń ṣẹlẹ̀ àwọn obìnrin tó ń lọlẹ̀ haúsá lọ kọjá kó gbogbo ẹ̀ tójú olùmíràn rí lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ àtàwọn baálé wọn lọ́hùn tí ẹ mọ̀ àwa la sọ wọ́n dàbẹ́ pẹ́ lóbìnrin ní tí ó máa tọrọ kiri àdúgbò bí títí ń tọrọ kiri àdúgbò náà lẹ́lò ní òtí kì mọ́lẹ̀ nígbà ah, tó yẹ pé bí aláàánú òun lẹ́nu yẹn òun ló bí ọ̀rọ̀ aláàánú mi nù àwọn tí wọ́n rí jẹ ń aṣàlàyé nípa ìmọ̀ àtúngbọ́ bùkátà kì í ṣe jíjẹ mímu níná lílo nìkan bùbákiri sí súnmọ́ ìyàwó wa ara ojúṣe wa ni torí pé àwọn obìnrin wọn lọ ní oko wa ni wọn so ìwọ tó jẹ́ mi lọ ní àná olú Amẹ́ríkà Britain gbogbo òfìyàwó lè odidi oṣù mẹ́ta òòrì gate márùn dírẹ́fà kúùkù àwọn ní òun bá ọṣọ kọ ìyàwó rẹ̀ nù lé ìdí nìyẹn pé kìí ṣe bẹ́yàn bá ṣe lówó ní ó ṣe kó ìyàwó jọ sí yóò fẹ́ ìyàwó ní bó bá tún ṣe lágbára àti súnmọ́ wọn kódà ní bá ṣe léyìí obìnrin gan fẹ́ẹ́ lè sọ pé kọ́kọ́ òun lè súnmọ́ òun yẹn tẹ̀hún lọ́rùn ju kó máa fún òun ní jíjẹ àti mímu kó má lè súnmọ́ òun lọ tí wọ́n bá gómìnà mú kan nu méjèèjì pé à ń jẹ à ń mu nírọ̀nù wọn ọkọ rẹ bí ẹ̀kọ́ kan ní o rí ọ̀hún tí ìbá ṣe alágbèrè yóò ní rárá ẹni tí yóò mọ súnmọ́ òun dáadáa tí yóò mọ fún òun ní oúnjẹ tẹ̀wọ̀n lọ́rùn torí pé ara ò béèrè kọ̀rízà ni yóò béèrè àwa a ní òun náà gbọ́dọ̀ mójútó bẹ́ẹ̀ àwa tá a ní náà méjì mẹ́ta tá a lágbára àti súnmọ́ mánéèjì ni ló ń fẹ́ tíyàwó wa wá ń complain tán sọ pé aṣẹ́wó ni nǹkan kan ni ṣebí fájì ló fẹ́ ńgbà tó fẹ́ ṣe bó bá ń lé ọ̀pọ̀lọpọ̀ ebi ò dẹ̀ jẹ́ fájì náà nǹkan ó tóun tí gbéyàwó tí wọ́n lè fi túká lọ́dọ̀ àwọn afa aṣàlàyé yẹn náà fún wa àwọn tí wọ́n ń dọ́gbọ́n tí wọ́n láwọn dáyàwó àwọn olóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n béèrè lọ́wọ́ wa gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n béèrè àwọn kan wá ń bẹ ọ̀kì jẹ́ kí n sọ́ọ̀sì ìṣàlá ọ̀tàlá tí wọ́n mọ̀ọ́mọ̀ fà àwọn ìyàwó wọn lẹ̀ wọ́n wàá díjú bí ẹni pé wọn ò rí wọn àwọn dayos fánàbí ni wọn ò ní wọ àlìjẹ nínú àwọn tí àwọn ò lè jù níjọ gbèdè làwọn dayos wọn yé bìkítà ibi ìyàwó wọn ò lọ eh, àwọn ló mọ̀ bí ó rí ó lọ kìí ka mítà <laughs> òun ló mọ̀ òun lọ lọ́run ó bì kìí ṣèmi mi lè máa lé káàkiri kò sẹ́ni tó lè sóbìn àfa àfa ẹ̀wò kò sẹ́ni tó lè sóbìn tí wọ́n sọ bẹ́ẹ̀ dayos nù. No ó máa mọ̀ fi ilẹ̀ ni o tó o mọ̀ pé yóò máa rí nǹkan mú wálé àwọn tí wọ́n bá dá àwọn ìlú kan mì nífẹ̀ẹ́ dárúkọ àwọn ìlú táwọn kìíní yẹn ó jẹ́ nǹkan tó pọ́pùlà ń bẹ mo èrí sí nǹkan mi mo rí sí nǹkan burúkú òun náà ló bí ọkọ̀ kan òtún kọ́ńbọ̀dù ń jọ̀run tí wọ́n máa pariwo ọkọ̀ kan òtún kọ́ńbọ̀dù òun ló bí aláàánú mi ní ìsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò máa mọ̀ fìyàwó ńlẹ̀ ni o torí pé ti ń rí mú wá àwọn ò mọ̀ fi jẹun torí pọ̀ lẹ̀ lòun ọlọ́mọ ṣe wà lọ́lẹ̀ اللهم كفوا على بويور لجبال الشلايا إله اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وفدينا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته